أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشار الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو فولا وبا أترى يكاتك فوسوج ونبي محمد صلى الله عليه وآله وسلم وأرى لي النبي وصحابه وأرى تابعون أو تابعوا تابعين tó fi dédé gbogbo النبي كلهم bá كالي كينا كفي كالي kọ́lọ̀ آه، ترى فتح المجيد يا náà gbọ́ akẹ́rà pẹ̀lú gúrùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن ابي هريره انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ان ثلاثه من بني اسرائيل ابرز وأقوى وأعلى فأراد الله أن يبتليهم فبعث إليهم ملكا فأتى الأبرص فقال أي شيء أحب إليك قال لون حسن وجلد حسن يضعف عني الذي قضوني الناس به قال ومسحه فضعب عنه قبره فأعطى لون فأعطي لونا حسنا وتبدأ الحسنة قال أي المال أحب إليك قال الإبل والبقر الإبل أو البقر شك إسحاق فأعطى ناقة فأتي ناقة عشراء وقال بارك الله فيها قال فأتي الأقرع قال فأتى الأقرع فقال أي شيء أحب إليك قال شعر حسن ويذهب عني الذي وضعه الناس به فنصحه فذهب عنه وأعطى شعر حسنا فقال أي المال أحب إليه قال البقر أو الهند فأعطى بقرة حاملا قال بارك الله لك فيها فأتى الأعمى فقال أي شيء أحب أحب إليك قال أن يمد الله إلي بصري فأبصر به الناس فمسحه فرد الله إليه بصره قال فأي المال أحب إليك قال فالغنم فأعطى شاة وعليا فأنتج أبا فأنتج ولد هذا فأنتج هابان وولد هذا كان لهذا واد من الإبل ولهذا واد من البقر ولهذا واد من الغنم قال ثم إنه أتى الأبرص في صورته وهيئته وقال وجه المسكين قد انقطعت بي الحبال إن سقى فلا بلاغ لي اليوم إلا بالله ثم بك أسألك بالذي أعطاك اللون الحسن والجد الحسن والمال والمال بعيرا أتبلغ أتبلغ به في سفري وقال الحقوق كثيرة وقال كأني أعرفك ألم تكن أبرص يكبرك الناس فيقوى فقيرا فأعطاك الله عز وجل المال فقال إنما ورثت هذا المال كابرا أن كابر فقال إن كنت كاذبا فصيرك, فصيرك الله إلى ما كنت وأتى الأقرع بصورته فقال له مثل ما قال هذا ورد عليه مثل ما رد عليه هذا فقال إن كنت كاذبا فصيرك الله إلى ما كنت قال وأتى الأعمى في صورته فقال فقال رجل مسكين وابن السبيل قد انقطعت بي الإبال من سفري فلا بلاغ لي اليوم فلا بلاغ لي اليوم إلا بالله ثم بك أسألك بالذي رد عليك بصر رد عليك بصرك شاء شاتا ساتا أتبلغ بها في سفري في سفري فقال قد كنت أعمى فرد الله إلي بصري فخذ ما شئت ودع ما شئت والله لا أجاهدك اليوم بشيء أقصه لله فقال أمسك أقصته أقصه لله فقال أمسك مالك فإنما ابتليتم فقد رضي الله عنك وسقط على ما على وسقط وسقط على صاحبيك أخرجاه نعم الحمد لله والصلاة والسلام على رسول الله Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa nínú báàbù tí a wà yìí òun náà ni pé láti jẹ́ kí orin lẹ̀ nínú ọkàn wa pípé gbogbo orin owó ọlọ́run náà ni òfin kan yẹn sàwọn ní ẹ̀sà kó má rí pé àbí òun máa ṣe àbí làákàyè òun pé àbóhun máa eré sá ni àìmọyẹni tí ọmọ eré sáájú ọ lọ àìmọyẹni tí làákàyè rẹ kó ju tiẹ lọ tó jẹ pé nǹkan tí wọn ní òun òun ò lè lè àti wá ka àyà al-Qur'an subakana àtìkà haditha Nabi sallallahu alaihi wasallam bákaná asọ àgbọ́yé àwọn sọ̀hábà àtàwọn tàbí'un lórí àyà tí a kà síwájú ipé qala innama utituhu ala ilmin indi pé kí gbólóhùn kó máa jáde lẹ́nu mùsùlùmí tọ́lọ́ bá ṣe nǹkan fún kó máa rí pé òun máa ṣe ni pé ọ̀rọ̀ tí máa ń sọ́yàn di kèfèrí ni kọ́lọ́wọ́ bá kó làwọn ń bẹ̀. Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah èyí tí wọ́n fẹ́ fi á kà fún báàbù yìí lónìí òun náà ni hadith tí ó gùn tó wà nínú Sahih al-Bukhari àti Muslim hadithi yìí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní tí ó fi pìtàn àwọn tí wọ́n ṣáwájú wọ́n ṣáwájú nínú Banu Isra'il síwájú kí Ànábì sallallahu alaihi wasallam kó tó dé náà nìkan yẹn ti ṣẹlẹ̀ so Abu Hurairah radiyallahu anhu wọ́n ni annahu sami'a صلى الله عليه وسلم يقول قلوا بجع النبي صلى الله عليه وسلم صفاء إن الثلاثة من بني إسرائيل قني أعمتا كم بي ننو عوان بنو إسرائيل نلعوان إيامتا تعيوا أبرز على أقول يلتي ẹ̀tẹ̀ àrùn ẹ̀tẹ̀ lọ́dàmú rẹ̀ ẹni pé gbogbo ara rẹ̀ ẹ̀gbẹ́ dàbò kò sí bí wọ́n ṣe lè rẹwà tó tí àrùn ẹ̀gbẹ́ bá dàbò yàn ó ti tán gbogbo àwọ̀ yẹn bàjẹ́ yẹn yẹn ni sọ pé ẹni àkọ́kọ́ nìyẹn ẹ̀tẹ̀ òun náà tó wá pín sí bí ọ̀nà méjì ẹ̀tẹ̀ kan tó ṣe pé òun lòun máa ń ba gbogbo àwọ̀ jẹ́ ẹ̀tẹ̀ kan tó kó náà máa ń pè ní náà ni Yorùbá máa ń pè ma ní ẹni tí kútúrú ẹni tí ẹ̀tẹ̀yẹ ọwọ́ rẹ̀ ọmọ gé ẹsẹ̀ náà sì máa yóò gé sọ́dá pé yẹn ọpọlọ́dọ̀ àwọn haúsá tí yẹn bá ń rí so ìyà kan náà ní nínú ẹ̀tẹ̀ ọlọ́nkọmọ́ṣàlá wá níbi àwọn àìsàn burúkú na abros ẹni àkọ́kọ́ ni tí ẹ̀tẹ̀ wà ẹnìkejì ni ẹni tó ń jẹ́ apárí kò nírun ní erí rárá wà ẹ́ ẹ̀ máa ẹnìkẹta ni ẹni tí ọfọ́ lójú tán nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àbùkù láńlá ni yẹni pé ẹ̀rí pé àwọn lárúbáwá wọ́n jẹ́ ẹ̀dá kan àbáwọn òyìnbó wọ́n jẹ́ ẹ̀dá kan tí irun orí wọn máa ń pọ̀ gan wọ́n máa nírun lórí ẹni tí ò bá wá nírun lórí àbùkù ni ní ọ̀dọ̀ àwọn lárúbáwá sẹ̀pẹ̀rú ọ̀dọ̀ wa ní ìsìn bí wọ́n bá parí ǹhún ọ̀kákún láìfí kankan bí ọkùnrin parí rí ǹhún ọparí ọparí náà nù so àmọ́ ní ọ̀dọ̀ tí àwọn lárúbáwá mẹ́wọ̀n àbùkù láńlá ni so irú ẹni yẹn àbílọ́dọ̀ àtàwọn tó bá jẹ́ funfun àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Ànábì sallallahu alaihi wasallam sọ pé wọ́n bẹ nínú àwọn Banu Isra'il fa arada Allahu an yabtaliyahum ọlọ́run wá fẹ́ ṣe àdánwò fún wa fàbá'atha ilayhim malakan ọlọ́run wá rán màláíkà sí wọn annabi sallallahu alaihi wasallam ní sọ ìtàn yìí fún wa bàtọ́ rán màláíkà sí fa'atal abrasa màláíkà yẹn kọ́kọ́lọ́ lè bá ẹni tí ó jẹ́ ẹni tí ẹ̀tẹ̀ ń bẹ ní ara rẹ̀ gbogbo àwọn rẹ̀ ti bàjẹ́ faqal màláìka yẹn wọ́n ń bi arákùnrin yẹn pé ayu shay'in ahabbu ilayk kí ni nǹkan tó ń fẹ́ jù láyé rẹ̀ nǹkan tó nífẹ̀ẹ́ sí jù bó ṣe wà yí o kí ni nǹkan tó nífẹ̀ẹ́ sí jù qala lawnun ó ní à ń tó wù mí jù òun náà ni lawnun hasanun kí ní àwọ̀ tó da ẹni pé àwọ̀ mi rédèrèdè yìí wàjílìdún hasanun kí awọ ara mi kọ́ rẹwà kí mi náà kí n jọlọ ní àwọ̀ yẹ́dọ̀ abọ̀ ẹnìlẹ́rí kọ̀dọ̀rọ̀ ní náà ṣùgbì ó ṣe pé táwọn èèyàn ń torí rẹ̀ ń kórìíra mi tí wọ́n nífẹ́ jòkó tì mí ṣẹlẹ̀ tó bá rí kíníkan kíníyàn ti dínkù nísìn gbàdájú wa ń kéèké kúrú náà èkúrú mọ́ ń pọ̀ gan-an bóyá gbogbo àwọn ìtọ́jú oríṣiríṣi táwọn èèyàn ń fún àwọn ọmọ ní ìsinmi àmọ́ nígbà tàbí àwọn kéèké wù tẹ́bá tí kúrò rẹ̀ bá dàbò ẹ̀rọ báyìí so irú àwọn nǹkan ẹ̀tẹ́ tó wá lè jùrú yìí lọ so ó ní pé tí ń ṣe òun pé àwọn èèyàn ẹ̀fẹ́ jòkó ti òun àwọn èèyàn ẹ̀fẹ́ dúró ti òun àwọn èèyàn kórìíra òun wípé kí nǹkan yẹn kó ti kú lára òun ní tí ń jẹ́ olórí in ti ń bá jù nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ènìyàn náà ṣe máa rí tó pọ́ mi ènìyàn ní kankan tó ṣe pé yọ́ máa jẹ́ ìbànújẹ́ láńlá fún tó tó bá sọ pé tọrọ kí ní sí ọ báyìí tí ọkọ̀ náà nìkan ti ń bà ní inú jẹ́ yẹn so n tí bàbá adẹ́tẹ̀ sọ náà ni pé á kí ara mi kí kókò lára mi yányá kára mi ọmọ dán ọmọ jọlọ qal anábì ní famasahahu ni màláìka yẹn bá fọwọ́ pa fàdá àbà ànihu qadruhu nǹkan tó ń jẹ́ àbùkù lára rẹ̀ yẹn ọba lọ ẹni pé gbogbo ẹ̀tẹ́ ara rẹ̀ lọ́ba lọ lẹ́ẹ̀kan náà fa àtọ́ lawnan hasanan lẹ́ẹ̀kan náà ni fàáyùtì aláwọ̀nán hasanan náà ni awọ rẹ̀ sì dá lẹ́sẹ̀kẹsẹ̀ awọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jọ́lọ̀ wà jíldan hasanan awọ ara rẹ̀ rẹwà ó bẹ̀rẹ̀ sí ní dá lẹ́sẹ̀kẹsẹ̀ awọ gbogbo lára rẹ̀ ẹ̀tẹ̀ tó dáàbò lára ọlọ lẹ́yìn ìgbà náà màláìka ìsún wá bí pé ayyul mal ahabbu ilayk èwo ló nífẹ̀ẹ́ sí jù nínú dúkìá èwo ló wù ọ́ jù nínú dúkìá ó ní al-ibil aw ibil ọ̀dàkọ̀ baqar shakka ishaq wọ́n ní tó ń jẹ́ ishaq tó gba àdìsí ó ń ṣe iyèméjì méjì ipe sí ẹ̀ẹ̀rànkúnmí eh, ni abúrúra kọ́kọ́ pé fóun ni àbí albakar àbí màálù lọ́kọ́ pé yẹn ni pé fàáhíù àmúyọ́pàá kílẹ̀ nìsìn wọ́n wá ní fàáhíù ti yàná kọ̀tún àṣọ́rọ̀ wọ́n wá fún ní rànkúnmí tó ṣe pé ọjọ́ rànkúnmí tó lóyún tó wà nínú oyún mọ̀láíkà yẹn wá sọ pé mo wọ́n nítọ́lọ́n fẹ́nu gbà fàkọ́ẹ̀l mọ̀láíkà yẹn wá sọ fún pé barakallahu laka fiha tọ́ ọlọ́mọbọ̀ fòrè sí kọ́ẹ̀l ó wá ní lẹ́yìn ìgbà tó parí títí bàbá ní ẹ̀tẹ̀ fa ó tún lọ lè bá akra yẹn ni pé ẹni tí ọpá lórí tí ò nírun lérí irun ti jámọ́ lérí tẹ́yán ẹmà ìntàlẹ́fíwé ní bẹ́ẹ̀ṣẹ̀mà nírú àwùjọ yìí kóbìnrin kò gbóró rẹ̀ wá já kó mọ̀ nírun lérí mọ́ kọ́ wá rí bí apárí lóbìnrin ṣẹ̀pẹ́ bàbá ní iye tẹ́ bá ní kéèyàn parí èsàbùkù lọ́dọ̀ tí wáyà yìí àwọn tóbìnrin bá parí àbùkù ni òun kò nílé sí kalẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tẹni yìí ìgbà tí màláìka dọ́dọ̀ rẹ̀ faqal màláìka sọ pé ayu shay'in ahabbu ilay kí ni nǹkan tó fẹ́ jù tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọba tó fẹ́ kán ṣe fún ọ qal ó ní sha'run hasanun ni náà nù kí n táwọn èèyàn ń fábùkú kàn mí kí nǹkan yẹn kò lára mi alladhi qad qaddara an-nas bí táwọn èèyàn fi ń kò lera mi famasahahu mẹ́láìka fọwọ́ pa lórí fadhaba anhu ní eré rẹ̀ tó páhùn ọba kú mẹ́ eré ọ̀pámá wà ìrùtí sha'ran hasanan irun tó rẹwà bá dé orí rẹ̀ irun rẹ̀ wá fáìn lẹ́yìn ìgbà yẹn faqal ayyul mal ahabbu ilayk ó tún ní èwo ni wọ́n náà nífẹ̀ẹ́ sí jù nínú dúkìá qal ó ní albaqar awil ebil ó náà dákọ̀rọ̀ nkúmi àbí màálù fàáhùtì abaqaran hamilan wọ́n á fún un ní màálù màálù òun gá jẹ́ màálù tí ó lóyún qal malaika yìí wá sọ pé barakallahu laka fiha ní ọlọ́wọ́ bọ́ fàlbáríkà sí pẹ̀lú màálù tí mo gbé fún èyí o fa atal a'ama màláìkà yẹn bá tọrọ lè bá afọ́jú náà faqal ọba tó sọ fáfọ́jú pé ayu shay'in ahabbu ilayk kí ni nǹkan tó nífẹ̀ẹ́ sí jù wọ bàbá afọ́jú yìí qal ọwá sọ pé an yaruddallahu ilayya basari ẹni pé náà ni kí mo fẹ́ kọ́lọ̀ nǹkan dáa ìrìnà mi padà ní o kí ma rínà fa abṣir bí iná kí ma rí bí wo àwọn èèyàn báwọn èèyàn sí ń wù mí náà fàmàsáhàú mẹ́láíkà bá fọwọ́ pa ní ojú faradallahu ilayhi basara ojú rẹ̀ náà bá padà sí ọ̀dọ̀ rẹ̀ yẹni bẹ̀rẹ̀ sí ní rínà náà pé owó wo ni wọ́n náà dúkìá wo ló wù ọ́ jù kan náà ló fi ń sọ̀rọ̀ kọ́ọ̀lá ó ní a ah, falganam a ah, ewúrẹ́ ló wù ní fa'utiya shatan walidan wọ́n bá fóun náà ní ewúrẹ́ kan tó náà ti lóyún tó lè bímọ fa'antaja àdáni wa walada hada yẹni pé rankumi àti màálù wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ ilé ìyẹn ní pé ẹlẹ́kẹta tí wọ́n fún yìí òun náà lè hádá òun náà bẹ̀rẹ̀ sí ní bímọ ó wá di pé káàna lè hádá wá dún mínà ebèlì ẹni àkọ́kọ́ ràkúnbẹ̀rẹ̀ ti wá pọ̀ ó ti ní wá agbo mínà ebèlì agbo ẹni pé àwọn ràkúnmí yẹn ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ wọ́n ti ń gura wọ́n ti ń bímọ wàlẹ̀ adáwádùn minal baqar eléyìí náà òun náà ti ní agbo màálù ẹlẹ́kejì màálù tí ẹ̀nà ti pọ̀ wàlẹ̀ adáwádùn minal ghanam ẹnìkẹta náà ewúrẹ́ tí ẹ̀nà ti pọ̀ rẹ̀kẹtẹ قال قاسم قوي ثم انه اتى الابرص الملائكه يبقى طول لبا بابا تي تمو يه fi suratihi wa hay'atihi ó wá ṣe bí bí bàbá yẹn ṣe rí wá gangan nígbà kan ó ṣe bí ẹni tí ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ti dàbò wa hay'atihi ní ìrísí tí bàbá wọn wà ní ọjọ́ àkọ́kọ́ màláìka yẹn náà wá síbẹ̀ wá padà faqal ó ní rajulun èmi ni tálkà ní tí ń jẹ kò sí kankan kọ̀dẹ̀ kọ́tọ̀ àti bí alhibal fi safari owó ti tán lọ́wọ́ mi yányá gbogbo tí mi ń sẹ́rẹ̀ àjò ó ti tán níbi ìrìn àjò mi yìí fàlábàlá kò ní àlìyáwó ìní kankan tó lè gbé mi débi tí ń lọ illa billahi thumma bik pé ọlọ́run bá ràn mí lọ́wọ́ kó wá lò tó bá lò sábà nínú kù báyìí mo fẹ́ kọ́rọ̀ kó lóyún sábà bí kébí débi tí ń lọ as'aluka billazi a'taka al-lawn al-hasan ó ní mo bẹ̀ ọ́ ọlọ́run bá tó ṣe pé òun ló fún ọ ní àwọ̀ dáadáa mo fi bẹ̀ ọ́ mo fọ́ ọlọ́run bẹ̀ ọ́ wal-jild tó fún ọ ní ara tí wọ́n náà lè wò pé ah ara yìí dáa wal tó tún fún ọ ní dúkìá ba'iran tó ní rẹpẹtẹ bàíran yẹni pé mo ń bèèrè asálùkà bàíran mo ń bèèrè rankumi kan lọ́rọ̀ rẹ̀ rankumi kan pé náà mo nídi àtàbẹ́là wùbí ibi sáfàrí tó ṣe pé òun náà ní fi máa bá ìrìn àjò mi lọ dápò mo rankumi kan péré kí mo fi bá rìn àjò lọ fàkọ́ọ̀lì ah ní bàbá olówó bá sọ pé alẹ́ṣẹ̀kúkú kẹsírọ̀tún ah! àwọn ọ̀nà tá náwó sí pọ́ àsìkò yìí ó lè díẹ̀ rìṣẹ́sàn ọwọ́ lágbára fún alẹ́yọ́ta yóò a ìrìnlẹ̀ fún ọ ní kankan à so al-huquq kathira à faqal ní mọ̀láíkà ibá sọ pé ka'anni a'rifuka kí mo mọ̀ yí bá mo mọ̀ yí o ní alamtẹ́kùn abọ́rọ́s ṣíkísẹ̀ yí ni ẹ̀jẹ́ ẹ̀tẹ́ ẹ̀dẹ́mú yíngbà kan yọkọ̀dírùkà náà tó ṣe páwọn èèyàn wọ́n kórìíra rẹ̀ fakiran tó sì tún jẹ́ tálíkà fa'ataka Allahu azza wa jalla al-mal padà wá fún ọ ní owó فقال أولي إنما ورثت هذا المال كابر أن كابر يا أسروتني èmi jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá bàbá wa láti jogún rẹ̀ fàkàl màláìkà ìwà sọ ẹni tí á ẹ̀tẹ́ mú màláìkà tó ṣe bí adẹ́tẹ̀ wáhùn wọn ni ń kún tẹ́kẹ́ ríban á tó bá ṣe pé rọ́lọ̀ bá ń pa òun فطيرك الله إلى من كنت ọlọ́run wọ́n sọ ní bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ó yí ọ padà sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ fa'atal akra ọba tó lọ lè bá al'akra ẹn tí wọ́n pa lórí fi surati yìí ọwá gbé fọ́tò àpárí wa òun náà sì bí àpárí wa faqala lahu ọwá sọ mísìlẹ̀ mọ́ qala li hadha irú tó sọ fún bàbá oní adẹ́tẹ̀ wọn náà tó padà di olówó wọ́n sọ fún pé ah, á sànú mi mo fẹ́ bá ìrìn àjò mi lọ àmọ́ nǹkan tí mo ní tún sí ni pé dákun fún mi ní màálù kan kí wọ́n fi bá ìrìn àjò mi lọ ọ̀nà bá ní àà ah, pé owó ọ̀nà tẹ́ owó nǹkan lè dé lásìkò yìí o àwọn ọ̀nà tá náwó sí pọ̀ فأتى الأعمى في صورته إيه ورد عليه مثل ما رد عليه فقال ملائكة واسبونا في أح أنا كمتوم هنا أبين يقول لي بانبا كم لا يرو آه gbogbo fámílì wa àwọn nínú lérí buhaya ni àwọn onílérò ní ti pọ̀ ní bá mo ti jogún ẹ̀nù wọ́n ti bí mi ni màláìka máa sọ pé tó ẹkọ́ bá ń parọ́ ni ó ní ọlọ́wọ́ sọ̀wọ́ náà dìbà ó ní ìkúntà kẹ́rì bá ń tó bá jẹ́ òpùrọ́ lórí nǹkan tó ń wí pàṣọ ìyára kan lọ́hùn ilẹ̀ àmàkùn ó rí bó ṣe ọlọ́wọ́ sọ rí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò padà sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà á tàl àmà ó tọrọ lè bá afọ́jú náà fi sọ̀rọ̀ tì ọlọ́ bí afọ́jú náà ni ó sì bẹ́ẹ̀ tójú òun fọ́ faqal ọwọ́ ni rajulun miskin kí tálíkà ni mí wabnu sabil ń sẹ́rìn àjò ní qad inqata'at biya al-hibal fi safari gbogbo dúkìá mi ti tán ọ̀nà ti dí mọ́ mi níbi ìrìn àjò mi fala balagha li al-yawm illa billah thumma kò sọ́nà tí mo fi lè débi tí ń lọ àbíkó pé ọlọ́run bá fi ọ́ sí sábà tọ́lọ́run bá sànù rẹ̀ tó sì fi ọ́ sí sábà rí as'aluka billadhi radda alayka basarak ó ní mo fi ọba tó ṣe pé òun lọ dá ìrìnà ojú rẹ̀ tó ń fọ́ òun lọ́wọ́ là ṣáátán fún mi ní ewúrẹ́ kan àtàbẹ́láwò bí a fi tó kóhun ni màá lò láti ìsìnrìn àjò mi bóyá ń ta ni bóyá yóò jẹ ni bóyá yóò pa ni tó fi ìsìnrìn àjò kọ́ọ̀lù bàbá bá ní àkọ̀dùkúntù àmà bẹ́ẹ̀ ni mo ti fọ́ lójú lílò tọ́ wàrọ́dà lọ́rùn ilẹ̀ yẹba sọ̀rí àmá ọlọ́run lọ́dá ojú mi padà ó ní kí máa rí na fọ̀kúnzù máa ṣí mú ìtọ́ bá wọ inú àwọn dábà yìí wàdá àmà ṣí kí tó bá wọ kalẹ̀ nípa tó bá wọ ní mú bẹ́ẹ̀ fọwọ́lọ́ ní mo fọ́ bá búra la ajihaduk al-yawm bi shay'in kúrò ní bọ́ sí fanfa gbogbo tó bá lè kó mú ní dúkìá yìí mo fílẹ̀ fún torí tọ́lọ́hùn fàkàl ni màláìka yẹn bá ní amsik malak mo fọwọ́ mú dúkìá rẹ fa innama ubtulitum àdáwò làwọn sì fún ọ yẹni pé mo wá dán yín wò ní ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta faqad radiya Allahu anka ọlọ́run ti yọ́nú sí wọn wàsáfẹ́tọ́ àìlàsọ̀ ṣíbì ọlọ́run sì bínú sí sọ̀ ṣíbì àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì tó ní ọlọ́run bínú sí wọn ẹwà hadith yìí bó ṣe gùn yìí nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó fẹ́ kọ́ wa òun náà ni pé tí àdánwò bá ṣẹlẹ̀ sí yàn tọ́lọ́mbá wa sànú yẹn lórí àdánwò yẹn tí a bá rí ẹni tí ó àdánwò yẹn ṣe kéèyàn ó kànú rẹ̀ gbogbo tí a bá lè fi ràn lọ́wọ́ kéèyàn ó ṣe é fún un kájẹ̀ wá ní ọlọ́run ti ẹ̀sà lẹ́wọ̀n fún ọ ọlọ́run kan fún ọ lówó náà ni ṣẹ́rí mùsùlùmí gbọ́dọ̀ gbà ike gbogbo oore tọ́lọ́run bá bá ṣe fún òun oore pé àdánwò ọlọ́run bá ní ẹlòmíì ọlọ́run lè fowó sí àdánwò fún yóò fún lówó àdánwò ni ẹlòmíì iyì lọ́lọ́wọ́ wó fún iyì wọ́n ti máa pariwo rẹ̀ ní ọmọ pariwo rẹ̀ ní gbogbo bí kí wọ́n ti máa pariwo rẹ̀ káàkiri tó bá jẹ́ kíkí ní ẹkún tàwọn jẹ tí o bá lò pẹ̀lú bẹ̀rù ọlọ́wọ́ bá yóò padà di àdánwò mọ́ lọ́wọ́ náà ni sọ ẹlòmíì ọlọ́wọ́ bó fún ní ìmọ̀ ìmọ̀ yẹn yóò wá di àdánwò mọ́ lọ́wọ́ tí ẹ bá ní ìmọ̀ àdánwò ni ọ̀nà tí yẹn fi lè bọ́ níbi àdánwò ìmọ̀ pàtàkì jùlọ ilẹ̀ ẹ̀sìn ọlọ́lẹ́kẹ́rú wọ́n sì ń kọ́ ń sì ń yé ọ àwọn kan mẹ́tọ́ pé wọ́n gbọ́n mọ̀ pé wọ́n ń kọ́ lágbájá kò yé wọ́n ń kọ́ kò yé tó àwọn ń kọ́ wọn ń yé wọn wà láì tó kù bọ́n náà ní kékeré olùsètọ́lọ́run ní ọba fi kéwù yẹn ṣètọ́lọ́run ó di àdánwò mẹ́rin lọ́wọ́ òyìn fèrè àdánwò nù ẹlòmí wa ni wọ́n kọ oyè tán ẹlòmí wọn lè kọ́ wọn tí ó yẹ wọ́n jọ kójọ yé wa náà ni ẹ̀sùn wa rí pẹ́ nìkan wà yé àfáàjẹ nìkan lọ fàdánwò náà tó nù kí lágbájá àwọn èèyàn sì wà á mọ́ láfàájú lágbájá lọ wọ́n jọ lọ lè kéwù kan náà ni fàkúrà wọ́n jọ sí kọ́sì kò wọ́n jọ jáde lọ́dún kan náà ni wọ́n jọ sí kéde kan náà ni wọ́n jọ sí kéèké náà ni wọ́n jọ dàgbà náà ni òun kàn yọ wọ́n lọ́lẹ̀ kan náà báyìí lọ́wọ́ àdánwò débànù tí ó bẹ lè fi ìjẹ́ àfá àwọn kó fi sẹ̀sìn ó sì àgbákò ní ọ̀nà náà ó àdánwò nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo tọ́nà wá bá fún yàn láyé tí wọ́n bẹ lè fẹ́lẹ̀ àdánwò tí wọ́n bẹ lè fẹ́lẹ̀ àdánwò tọ́nà bá ṣe fún yàn ẹlòmíì ọlọ́wọ́n bó fún ní ọmọ wàláyé àdánwò ni tí wọ́n mọ̀ ní ẹ̀ lánàá al ó ní innama amwalukum wa awladukum fitnatun dájúdájú owó ta bá fún yín ọmọ ta bá fún yín fìtínà ni ẹni pé wàhálà ni àdánwò ni àfi kí yàn wá ọ̀nà tí yóò fi páàsì àdánwò ọlọ́wọ́n ọba lérí ẹ̀ ẹwọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹwọ nǹkan tọ́nà fi sàdánwò fún wọn ọlọ́run sàdánwò fẹ́ nìkan pẹ̀lú ẹwọ ara ẹwọ ẹ gbọdọ̀ ọ̀padà tán jẹ ẹwọ bó ṣe bẹ́lọ́n bẹ́lọ́n bẹ́lọ́n bẹ́lọ́n bẹ́ẹ̀ lẹ́nu nínú ṣe jẹ ìyà bóyá pàdé lọ léwe yóò jíyà àwọn òbí rẹ̀ ìyà ni wọ́n fi tọ́ àwọn pàtó bá di pé bá ka ìwé òun tán tó bẹ̀rẹ̀ sí ní rí owó àbí ọ̀nà lè kọ́ṣẹ́ náà ni ìyà ló fi kọ́ iṣẹ́ ìgbà tó bá di pé ọba wa ń bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tí ń rówó tán ọ̀pẹ́ wa jọra rẹ̀ lójú tó wà ríra rẹ̀ tí mo á rí pé òun mọ̀ òun mọ̀ sí ni ní ma bí ẹ̀sìn rọra máa ń sẹ́ẹ̀tì láìpù yàn tí ó fi rówó àwọn alágbájá wọn fún ọ síríọ̀sì ni sórí wọn tó lo síríọ̀sì wọn àìnílàká yìí níjókòó ọmọ sọ pé wọ́n síríọ̀sì àìnílàká yìí níjókòó ọmọ sọ fún àwọn kan pé wọn ò síríọ̀sì ni àìnílàká yìí tí ń sọ ohun túmọ̀ rẹ̀ ní pé àìgbó ẹ̀sìn yìí ẹwọ́n rọ̀ hadith tanka yìí nìsín ẹ̀wọ̀n ẹni tí ẹ̀tẹ́ mú ọlọ́wọ́n bá sí ìṣòwò sọ fún lẹ́yìn ìgbà yẹn ẹnìkan wá padà wá ó wá ń bí nírú nǹkan tí ó ṣe ó wá wá ẹgẹ́ bó ṣe wá rí òun ní tó dáa jù ni pé ẹni tí nǹkan ti ṣe rí tó wá rí ẹni yẹn tó gbé rú nǹkan yẹn ni wọ́n ń ṣe ẹni yẹn gangan wàláhì kí wọ́n sànù ẹni wọn pé ah pé àgbàkan ah, lè nǹkan báyìí náà sí ẹ̀ ń dààmú ìmí náà o ẹlòmíì ebi pa dáadáa gbàtọ́ wáyá ọ̀padà dípò dẹni tí ń rún jẹjẹ yó wàláì tó dájú ni pé tí wọn bá rẹni tí ń pa wọn gbọdọ̀ mọ kí máa rìn kẹkẹ ebi ń pa so ẹlòmíì yóò ké mẹ́rin tí ebi bá ń pa tó bá ní tó bá bá sùúrù eléyìí wà burúkú tí ọ̀dà ni ẹ wá lè wọ ènìyàn náà jẹ́ pẹ́ẹ́ni tí pé ìyá ti jẹun náà jẹun náà jẹun náà rí náà ni sùúrù eléyìí ntí islam ń kọ tí anẹ́sọ̀lọ́ sọ́lọ́mù ń kọ wa nínú hadisi wọn ni ká máa rántí àwọn ìnira tó wá ti ṣẹlẹ̀ sáwà náà ọjà rí àbí ìlú tí ẹ̀ ṣẹlẹ̀ sí wa ẹ̀yà ìnira kan tó jọrú àwọn ìnira yẹn lọ́kàn ṣẹlẹ̀ kí wọ́n wò pé ah ìgbà kan náà nílùú ìnira báyìí náà ti sèmi náà o sòwúrò àwọn kan yẹn náà ni mùsùlùmí gbọ́dọ̀ máa wò ẹwọ́n ní ẹlẹ́ẹ̀kejì náà eré tiẹ̀ lọ́pá wọ́n padà wá di pé irú tó náà ń sunkúlé lórí tí ń wá àwọn atúwà tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ó ní láyé òun mọ̀ ní kàárọ̀ ni mo wọ́n náà tí mo fi kówó mi jọ kódà kó jẹ́ kí wọ́n náà ló kó jẹ jọ mo sì tọrọ kí n fún ẹnìyẹn nì kódà tí wọ́n bá ti wá ní kí wọ́n sọ̀rọ̀ tó dáa fún un kìí sọ̀rọ̀ fáàrí pé àárọ̀ àmọ́ sí ni àlákà ìwá pé púpọ̀ ni àbá jogún ọ̀rọ̀ àwọn bàbá wa ni ṣùgbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń bí ọlọ́wọ́n bá nú nìyẹn ẹwu tó gbẹ̀yìn hadisi yìí anábì ni wà sáfitọ́ ala sahibai lórí pé mo máa ń ṣe táwọn méjì gbà pé àwọn máa ṣe ohun ọlọ́run bínú sí wọn ṣùgbọ́n tí wọ́n fẹ́ kó yé wa ń bí ni pé gbogbo ipò tí ẹ bá wà pé wọ́n rí pé làákàyè òun ló pé òun lòun máa ṣe náà ni ẹ̀rí ọmọ pààyàn gbà tẹ́ bá ń sọ̀rọ̀ ẹlòmí ọmọ ah lágbájá ó káì ọmọ òṣèlú ṣe ṣe pé ah! <laughs> àìmọye àwọn tó mọ̀ ṣe jùlọ àìmọye àwọn tó gbọ́n jùlọ tẹ́kọ́ nílá káì jùlọ tó wọ́n sì sí níbi tí ibi tó ń wà wọn tó ń wọ́lọ́run náà ló gbé bí àmọ́ ìwà mẹ́tọ́ wà mẹ́yẹn náà àdánwò ọlọ́run ni bí ó bá ti sí ní kárí ọ̀ sọkọ́lọ́ kọ́ ṣàlà wá níbi okùn kan tí bá ń jẹ́ orí ọlọ́run tí màá rí gẹ́gẹ́ bí àdánwò kọ́lọ́kọ́ kọ́ wa máa ṣe ń bẹ̀. naam ẹ̀lẹ́ ṣékùn ọmọdé ọmọdé abdulhabi alayhi rahmatullah wọn níbi bábùtà kàyí fi masáìl wọn al'ula alákọ̀ọ́kọ́ tafsir aya ìtumọ̀ aya tí a kà wọn ni kí wọn lẹ́yìn adakna ominna rahmatan tí wọn ní ìtumọ̀ rẹ̀ wọ́n ní àtàníyà ẹlẹ́kejì ma ma'ana la yaqulanna hadha li ẹni pọ́mì ènìyàn tó bá rí orí yóò sọ pé á ń tọ́tọ́ mi náà aṣàlàyé ìtumọ̀ rẹ̀ àwọn ọ̀nà tí ma ń gbà sọ pé ọtọ́ mi náà ni kí ọmọ ní àjogún ni àbí ní lọ́kì ni lọ́kì náà mo

pé á ah, kọ́ọ̀sì yìí àfẹ̀ẹ̀gẹ̀ náà èèyàn gbọ́dọ̀ sí kí ọmọ là innama utituhu ala ilmin indi wípé mo ṣe pẹ̀lú ìmàmí ni bí mo ṣe ní kí ní yí ìmàmí ló jẹ ní arrabi'a ẹlẹ́kẹrin ma fi áàdì al-qissati al-ajiba min al yẹni pé ìtàn tí wọ́n pa yìí ẹni pé kàtí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa yìí àwọn ẹ̀kọ́ àìwòye tó wà ń bẹ̀ tó ṣe pé ó yẹ kó tó ẹ̀kọ́ fún mùsùlùmí sọ ó yẹ kó tó ẹ̀kọ́ fún mùsùlùmí tí wọ́n bá wà pẹ̀lú àwọn èèyàn mọ́ rí pé làákàyè rẹ̀ ó pọ̀ ju tàwọn eléyìí lọ náà ni nǹkan tí ń ṣẹlẹ̀ sí ọ dáadáa yìí fi ń ṣẹlẹ̀ àbí ìwọ̀n nílọ́kì kí wọ́n wá wo àwọn kan pé àwọn eléyìí á ah, lọ́lọ́ eré máa ń takọ̀ àwọn eléyìí ni kí á kọ́dà nílọ́kì rárá rárá ṣùgbọ́n ọmọ wúrú àwọn kan báyẹn kọ́dà ló máa ń ba débi kí kọ̀gbọ́dọ̀ ah, wọ́n rí bẹ́ẹ̀ fún wọn iṣẹ́ búrú abẹ́ ṣe kalẹ̀ ní kọ̀gbọ́dọ̀ wọ́n rí bẹ́ẹ̀ bóyá àwọn yáwọn ti iṣẹ́ búrú kalẹ̀ bóyá tẹ̀ tó ní o kẹ̀ bóyá àwọn yáwọn ti iṣẹ́ búrú kalẹ̀ bóyá bá rẹ̀ ti iṣẹ́ búrú ẹ̀dàkùn ẹ̀dàkùn kí ló kan pé ọlọ́fẹ́ fún yẹn lówó sẹ́wọ̀n ẹni tí bàbá rẹ̀ jẹ́ kébìrì gan ẹni tó ń gẹ́gẹ́ jẹ́ ẹlẹ́bọ gan wọ́n ń dolówó wọ́n ń dọlọ́lá wọ́n ń di abì síbẹ̀ náà wọ àwọn pòfẹ́sọ̀ kan ẹ̀dàkùn Wọlé Ṣóyínká bàbá rẹ̀ iṣẹ́ rẹ̀ wo ni bàbá rẹ̀ ní iṣẹ́ rẹ̀ wo ni ìyá rẹ̀ ní ẹ̀wọ̀n tó dàdí gbogbo àgbáyé nìsín so lẹ́fì mọ̀ pé ìyẹn èé pé kéèyàn gbajúmọ̀ láyé kò kí ń ṣe orí ọlọ́wọ̀n ọba tọ́lọ̀ máa ń ṣe fún yàn pé a ah, orí gẹ́gẹ́ lélẹ́ yìí so bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ lọ́lẹ́wọ́ àwọn olówó mi náà tó lówó burúkú tí wọ́n ní àgbá kan owó lọ́wọ́ ìyá rẹ̀ kèfèrí bàbá rẹ̀ kèfèrí àbí ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ẹ̀ wí pé wíyà rẹ̀ ẹ̀ mùsùlùmí ni ìyá ti ẹ̀ ẹni tó wá jẹ́ pé kèbèrí ti àánì ìyá rẹ̀ kèbèrí ewúrẹ́ owó ní kèbèrí ní tí ó sì tọ́lọ̀wọ̀n owó tọ́wọ̀n ní wò so lè ó fi mọ̀ pé irú àwọn ọ̀rọ̀ kan tó yẹ kí mùsùlùmí kọ́ mọ́ sọ ẹnu rẹ̀ kọ́ sọ ẹnu rẹ̀ kọ́ darí ọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run Ọba wọ́n lè lẹ́nu mi wọ́n yá ní tọ́lọ́kọ́bọ̀ kan kọ́ńkọ́lé kọ́ńkọ́lé kàrí kẹ́kẹ́ wọn ni wà láì ah, àwọn bàbá wọn ní wọ́n yàbá rẹ̀ ní sẹ́rẹ̀ kan tó sì bọ́lọ́hun ah lérí èlò bóyá ó lè lè wọn oúnjẹ bóyá lọlẹ̀ kó òjọba àkọjẹ bóyá lọlẹ̀ ṣe kiri kan ni ó ní àwọn bàbá rẹ̀ ti sẹ́rí kalẹ̀ ní o lè lọ́lọ́wọ́ àbí yọrí ẹ̀ fún náà àbí sẹ̀sán ọmọ olè lọ́lọ́wọ́ àbú wọn tí ń kó òjọba jẹ́ so òun náà ni pé ṣẹ́rí ayé yìí ó ti jọ àwọn èèyàn lójújú ayé yìí ti jọ àwọn èèyàn lójújú pàtàkì jùlọ àwọn Yorùbá yìí ẹwà àwọn Haúsá kò sí tọ́kàn bàbá àlówó wà ní kíníkan àwọn adé àwọn ajẹun lọ́dọ̀ ẹni àwọn kúrò àwọn lọ́nu ọ̀rẹ́kẹ́ ah, àwọn bàbá rẹ̀ sẹ́kàlẹ̀ ń kò síntọ́kàn wọn síntọ́kàn wọn tí wọ́n ń gbọ́dọ̀ àmọ́ yóò bá yìí náà ní ìdọ̀tí ọpọlọ pọlọ́dọ̀tí ọmọ ń jalè ọmọ ń lu jìbìtì so ó sì kó dé wọ́n sì ní kọ́dà àwọn ọmọ àfà ọmọ àfà tí ń lu jìbìtì àwọn ọmọ pé gbájú ẹ̀ gbájú ẹ̀ ọwọ́ ara lẹ́kṣọ́sì ó ní eh, wọ́n Ah, ọlọ́lọ́ mọ̀sẹ́ táwọn bàbá rẹ̀ ah, ti kalẹ̀ lé alùbáríkà bàbá lọ́sàn wé rí ti ẹ̀hún bóyá ọmọ kẹfẹ́ tó ipá àwọn jẹ́ olùsílọ́hun táwọn olówó kọ́dà mọ́ gbọ́ rí rẹ̀ ni pé ẹnìkan gẹ́mẹ́ tó pé àǹfààní tẹ̀bìrì bọ́rọ̀ ń ṣe dàrú tó àǹfààní ọwá láwọn ọmọ kan táwọn jẹ́ àwọn ń ṣe súnà ọwá ní ọmọ kan òun wá ya oníjálàbí ọwá ya àgbákòsí ìjálàbí òun tó bá rí pé ìyà àgbákò sí ní jálàbí sọ ìyà àgbákò ń kọlé káàkiri wọ́n ní bàbá ọmọ wá ní pé á gbígbà àdúrà tí ó jáde lára mi àrọ ọmọ èyí ló wá bọ́ sí ọmọ tí ń lu jìbìtì káàkiri tí ń ṣe jálàbí kí wọ́n ní ara rẹ̀ ní orí náà lórí ní àlùbáríkà pé ara ọmọ èyí ló ti jáde kẹfìrí bí àlùbáríkà oore ọlọ́run kó sì dàrú máa èèyàn lọ́wọ́ wọn dá oore ọlọ́run ọba nà típa nẹ́bí sallallahu alaihi wasallam sì júwe rẹ̀ fún wa ike man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹni tọ́lọ́run bá fẹ́ ṣoore fún òun náà ni ọlọ́run bó ṣe kí ni yóò fún ní àgbọ́yé ẹ̀sìn ni yóò gbọ́ ẹ̀sìn yé ẹni tọ́lọ́run fẹ́ ṣoore fún un torí gbogbo orí tọ́lọ́run bá ṣe fún ẹ̀sìn ni ẹ̀ máa rí ń bẹ́ẹ̀ so ẹ̀sìn àwọn yọ́kọ̀ máa rí tẹbára lómi tó bá jẹ́ pé bóyá mẹ́díkù dọ́kítọ̀ ni ẹ̀sìn lẹ́kọ̀ọ́ rí ẹ̀kọ́ àwọn ọkọ̀ béèrè pé ah, ṣé mẹ́díkù dọ́kítọ̀ lẹ́yìn náà ah, ah, mẹ́díkù dọ́kítọ̀ ni ẹ̀wọ̀n ló sì rírùngbọ̀n ní ẹnu rẹ̀ yìí ló nírùngbọ̀n jì ní sòkòtò lò tó lẹ́yìn mẹ́díkù dọ́kítọ̀ sì ni irú yíò gẹ̀gẹ̀rẹ̀ lọ́wọ́ sí kí ni ó sì orí fún ọmọ rínú ọmọ rínú àwọn mẹ́díkù dọ́kítọ̀ wọ́n ní ẹkírun ní mọ́ àwọn kọ́sì pọ̀ bá ní ráyè kírun bá wọ́n ní wà láyé ah mẹ́rin dọ́kítọ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ kankan o ọlọ́run dẹ́ ọlọ́run sórí ẹ̀dẹ́ ó dẹ́lẹ́kẹ́ so gbogbo àwọn kan báyìí náà ni èèyàn gbọdọ̀ kíyèsí èèyàn jẹ́ lọ́yà ẹwà máa rí ẹ̀sìn lára rẹ̀ tẹ́wọ̀n pé àṣẹ ah, ah, àfàlẹ̀ yìí ah, eh, lọ́yà ni bó ṣe wà yìí lọ́yà ni ẹlọ lè wọ́n medical doctor ní kọ́ọ̀bù nílùú nílùú lọ́rin yìí náà jìlbáàbù lálá medical doctor obìnrin tó pé ìwọ́n tó ń ṣe kọ́ọ̀sì lórí èdè òsìgọ́mọ̀ sí alẹ́ òsìgọ́mọ̀ wọ́sọ téńté ìmí ìtì àti wọ́n azim wọ́n ti lé bóyá nǹkan tí náà gbà sí wọ́n ti lé yọmọ wá sórí ọkùnrin kí wọ́n wọ́n wá ní kò tí kò tí sí ní skú mọ́ kò tí sí ní skú náà ní gbogbo òbí ọmọ kọ̀ọ̀kan wàláì kọmọlọ lè wo ọmọ wọn ní skú ẹmọlọ lè wo wọn ní skú wọ́n ti lẹ́wọ̀n mí ní skú ti pẹ́ yóò sì mọ gbowó skú lọ́wọ́ yín yóò sì mọ lóhun sán yọ́lọ́mọ fi jẹun yọ́lọ́mọ náà wọ́n fi ṣèrànù káàkiri pẹ̀lú ẹ̀sìn kò tó wá ní jẹ́ ìrun lásán wàláhì ó tó wá lè ní kùránì lọ́pọlọ kùránì wà lọ́pọlọ rẹ̀ ẹ wá lè rẹ̀ tí ń ṣe islamic study yẹ wọ́n wọ jeans káàkiri yẹ wọ́n detail islamic study ah láìlà alẹ́mìrí àwọn medical doctor ní yóò ní àti mọ́ wọ coats àti mọ́ wọ kíní gẹ́mọ́ tí ó lójú ẹwà wò àwọn alárabí kàwọn islamic study wọ́n wá di time ọ̀rùn káàkiri aláwòdé nǹkan sànù mo rí fọ́tọ̀ ẹnìkan jò ní wọn fi hàn mí mo lé àwọn àbáyé wọ́n ti sí òfò ọlọ́pọ̀ sànù wọn ló kù báyìí wàláhì ìgbà tí yẹn jẹ́ àfà tí wọ́n tẹ́mọ̀ pé ní àfà láwùjọ ọwà lọ school of law wà lè dé táì mọ́rùn wà dé mọ́rùn láti tó wá tó ń ya fọ́tò pẹ̀lú táì lọ́rùn lálẹ́láhàn ẹ̀lẹ́rẹ̀ mo bá pé káì tó ẹkọ́ wọ̀ tó bá ètò ẹkọ́ bọ́ kalẹ̀ lẹ́ẹ̀kan náà kò jù sínú báàgì pé ọlọ́mọ jẹ́ pé tí bá ṣe dọ̀rọ̀ pé kọ́lùtòbà kò jù sínú báàgì pé kẹ́nìkan kan mọ́ rí lọ́rùn rẹ̀ mọ́ ọwá tó fẹ́ yàwọ́ tó wá ń gbèsè rí Facebook kí dr kene ẹlẹ́dẹ̀ di lọ́yà ah! tí báyé ṣe jọ nínú ojú tó nìyí ah! ìṣe ah, kọ́ọ̀sì yìí wọ́n sọ́dá tó lè tó mẹ́díkù ní àwọn tó ń ṣe tó ń jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ islamic study ṣẹ̀ríà lọ nílẹ̀ wá sọ babara ah wàlẹ́ àdéhùn ń bẹ lára mi yàn ó àdéhùn ń bẹ lára mi yàn náà tó wáyé pé ẹlòmíì bá ní wọ́n bá tẹ́ bá lẹ́yìn ó àfáà mi kọ́ṣe wàláì èèyàn ti sọnù láti jẹ ìjọ tí ò ti mọ̀ ó ti sọ́nù láti jẹjọ sírò afá àwọn oní ma tẹrùngbọ̀n ẹni tí ń wọ kóòtù sírò afá àwọn oní ṣe ìsbálù ẹni tó lè fi kóòtù ya kíni tó lè fi ya fọ́tò wá tó lẹ́kọ́ tó gbé sí Facebook bóhun torí kó kíni pé kó lọ kíni underscore of law subhanallah tó ipẹ́ lómi lọ gan yóò ní kò ní jẹ́ káàyàn mọ̀ so eh, àníkò ní káwọn èèyàn mọ̀ pé hmm, pé é eh, mọ̀ lọ stop lẹ́wà lọ́nà pé onírọ̀ òun so irú sírú àpá àwọn eh, lọ́dọ́ kan àárí òun fẹ́ ṣe súnà òun wò pé ìní wọ́n pé ákẹrù ah, kó tó náà yá mọ̀ wọ̀ ní ìsinmi kan òun náà ní wò pé ah, <laughs> àwọn àbá àgbìnà ti lọ dé kóòtù yìí

mùsùlùmí kẹ́ni yóò tó ma ń wo ẹnìkan kan fi sẹ́sìn ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ni wọ́n wò ẹ̀rí tí wọ́n bá ń wo ẹnìkan kan fi sẹ́sìn yẹn ti sọnù tán yá wọ́n ma wo ẹ̀rí kétọ̀ èwo lẹ̀rí ní àṣẹ àṣẹ iná tó ba amúká tó wọ́n ṣe báyìí náà ni ẹ̀yìn náà tó ya fọ́tò yẹn tó gbé sí Facebook wọ́n á dá báyìí o pé ẹ̀ẹ́sì fún alẹ́ rí mẹ́rin wà tó bá ti ní ẹfún alẹ́rí tó pẹ́ ah, àṣírí wá ti tú sílé lọ́wọ́nù àwọn tí wọ́n náà bá ní congratulation ẹlẹ́wà congratulation was very amazed when I see you <laughs> with this thing and wallahi àìkẹ́ wà polówó pín ọba ti ẹjẹ́ nù sàwọn pàtàkì pé ẹ̀rí lẹ bá ń bèèrè lọ́wọ́ rẹ̀ ọmọ ọgbẹ́ ah èyí ò gẹ́lẹ̀ tàwọn gẹ́jí pé àwọn èèyàn ọ̀rọ̀ tẹ̀lé wa o ẹ̀yìn ọba wọn ọgbà kíní yìí o so bó ṣe kẹsàn ọlọ́wọ́n ọba ó rí nù tí ẹ bá fẹ́ fi bá fẹ́ já sí kòtò káwọn èèyàn fà á padà èyí báyẹn wọ kòtò nínú súnà Nabi sallallahu alaihi wasallam èyí báyẹn wọ kòtò èyí báyẹn wọ kòtò so kíyàn tí ẹ bá fẹ́ já sí kòtò yẹn wọ́n fà nípa ẹ wá ah, ah, ẹ fẹ́ bọ́nú kòtò ní ẹ má lọ bẹ tó bá já ọ lọ́wọ́ péjé wọ́n bẹ̀ sanitọ ẹ máa wọlé àwọn òdòbá yín so ó ti ṣe ń tọ́yẹ kí o kí o ṣe so náà ni pé ọ̀rọ̀ sẹ́mi ayé wàláì mùsùlùmí ọgbọ́dọ̀ kákún ó jẹ́ pé ó ní wàá jẹ́ ìbànújẹ́ yẹn wàá jẹ́ ìbànújẹ́ yẹn wàláì ẹ̀sìn ọlọ́run gbogbo tí ẹ̀ma ti ń jẹ́ àlùbáríkà nìyẹn ti ń jẹ́ orí nu anábì ni máa ń yorí dán náà lọ́gbọ̀dọ̀ mọ́ dúnnà láká orí ọlọ́run sáàbẹ̀ pẹ̀lú mi èyàn rí jẹ ní sí orí ọlọ́run sáwà ń bí tí ń jẹ yìí èyàn rí ṣe ní sí orí ọlọ́run sáwà níbi rírí ṣe yìí kò túmọ̀ sí pé èyàn lè kú mẹ́ ẹ̀sìn yẹn máa rí kọ̀wọ́dọ̀ jẹ́ pé owó ni lẹ́mọ̀ wá rí pé ah, owó ti dé nígbà owó ní owó làwọn ọmọ wá rí wọn ní rí tí ń jẹ́ ẹ̀sìn ọlọ́wọ̀n ọba náà so àdánwò dé báyìí nù kọ́lọ̀kọ́ mọ́ ṣàṣà ọ̀nà fún wa o kó làwá níbi gbogbo àwọn ọ̀jàgà tí ṣàìsàn ti máa ń là kalẹ̀ kọ́lọ̀kọ́ làwá ń bẹ kó kó wáyọ سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك نعم oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum. tí a bá fẹ́ kírun sí òkú lára níbo ni ìmọ̀mù yóò dúró sí lórí obìnrin ni àbí ọkùnrin. tó bá ṣe pé ọkùnrin bá lè ìmọ̀mù bá fẹ́ kírun sí la yóò dúró ní ibi dèdè ọrùn rẹ̀ níbi ẹ̀yọ èjìká rẹ̀ wọ́n tó wá sí pé obìnrin bá ní àárín rẹ̀ ní ìmọ̀mù ó dúró sí láti fi kírun sí obìnrin là bí anábì sallallahu alaihi bí ṣe máa ń kírun sí obìnrin àti ọkùnrin lánàá sallallahu alaihi wasallam onígbà ní asalaamu náà ní kó sáà pọ̀ pọ̀ wá oúnjẹ tó tó èdè sọ́ọ̀rù ìzàká tó ẹni bẹ́ẹ̀ sí wá ti ń gba sálárì tí yóò yan zakabẹ̀ ìnáwó rẹ̀. èyí tí ó wà nínú ọ̀rọ̀ zakat fún ẹni tó bá ń jẹun tí ó ń gba owó oṣù òun náà ni pé owó tó bá gbà láti bóyá bí àwà ní February báyìí ọwọ́n bóyá ọbẹ̀rẹ̀ ṣe àbí ọbẹ̀rẹ̀ sí ní gba owó ohun tí tó fi di February ti ń bọ̀ tó bá ná kù tó ná kù tí owó yẹn wá tó ní sọ́ọ̀bù náà ni wọ́n yọ zaka mẹ́ àmọ́ kọ́wá ní òun gba 100 100,000 lóṣooṣù àbí 200 lápèjúwe 200 yẹn ní sìkẹ́wà ní ọwà sí lóṣù méjìlá pé wà jẹ́ 2.4 million kẹwà ní kò gbé ní sọ́ọ̀bù lé 2.4 million ìrọ̀ ò in tó bá ń ná tí bá ń fi pamọ́ tó bá wá sẹ́kù tó bá wá wo dèdè ní ní ọdún náà ní ọyọ̀ bóyá rẹ̀ gba 200 nísìn kò mọ́ ná ju 100 lọ fúnra rẹ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìgbà tó wá di parí ọdún ó wà nínú àkáǹtì rẹ̀ 1.1 million bóyá owó ní zakawa jẹ́ million irú zaka lérí 1.1 yẹn náà ní ọyọ̀ àmọ́ ń gba 200 mọ́ òun gangan àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ná káni iná 150 tó kígbà tí wá sí owó tó di pé ó túwó jẹ ọlọ́dún kò jù gẹ́bí 500,000 tó sẹ́kù fún wọn gbà tí wọ́n sì lọ́wọ́ nìsọ́ọ̀bù nìsọ́ọ̀bù tó 1 million kò tó ẹni tí yọ zakana nù kò tó ẹni tí yọ zakana nìyẹn so wallahu a'lam Wa alaikum assalam. Wa alaikum assalam bọ omi tó yà fi sàlùwàlá ìjọba kan wọ omi yìí sálẹ̀ ló sàlùwàlá ẹ̀ tó yẹ ká bá lè lò ó kí ni ẹ̀rí tá tọ́ka sí nígbà tí tábù náà yà bínú sódà. naam tí olóńgbò bá kẹnu bọ omi tí afẹ́fẹ́ ṣe àlùwàlá sọ wá lè lò ó torí pé anabi sọlọ sọlọ sọ pé innaha mina qawwafina alaykum ẹni pé nínú àwọn dáàbà tí wọ́n máa ń rọ kiri káyìn ni ìjọba àwọn dáàbà tí wọ́n máa ń fara nù yẹn wọ́n lè fara kíyàn nǹkan so kò yẹ ṣe nǹkan haram so ẹnu tó bá kẹnu bọ̀ náà kì í ṣe nǹkan haram so tí yọ̀bá ti kórira o sọ̀pẹ́lú mi lè kórira pé ah olóńgbò so àmọ́ ajá bó ṣe lè kó ní ètì tó kẹ́ tọ́jú ẹ̀ tó ẹ̀gbin ni Islam rí sí sòtún bá kẹnu bọ nǹkan èèyàn gbọ́dọ̀ débi nǹkan yẹn tó bá jẹ pé abọ́ ni èèyàn gbọ́dọ̀ fọ̀ lẹ́ẹ̀mejì tó bá gbómi ni èèyàn gbọ́dọ̀ da omi yẹn nù so wallahu a'lam naam. Assalamu alaikum. Wa alaikum assalam. Bákan náà wọ́n ń jọ dáadáa wọn ṣe boyfriend àti girlfriend. naam ẹtí ń jẹ́ boyfriend àti girlfriend aburú láńlá ni ẹni tó bá mọ̀ pé òun ò tí ì ṣe tán tó wọn lọ́kọ kọ́ mọ́ fàyè lẹ̀ fún ọkùnrin kankan tó bá pè ẹni tó bá mọ̀ pé òun ò tí ì ṣe tán tó wọn níyàwó kóun náà kọ́ máa lọlé náwọ́ ipò òun fẹ́ pé obìnrin kankan aburú láńlá ni tí o bá ti ẹ̀ hàn àwọn ìrísí ayé òun gan máa ń jẹ́ kéèyàn mọ̀ pé aburú ni kíní yìí àìmọye lómi tí pé yóò fọkàn sí pé òun ń ṣọ̀dọ́ òun sáyé ni ṣùgbọ́n tó bá rí pé yóò máa gbé àwọn ọkùnrin yóò máa yàn wọ́n lálé yóò máa sí gbé ẹ̀ gbà tó bá ṣetán láti dúró pípẹ́ tọ̀ mọ́ abẹ́ lọ́kọ tèmi yóò wá di wàhálà fún un torí pé kí ni ọkùnrin tó jọ ń gbéra wọn kì í òun ò ṣetán láti fẹ́ òun ò rẹ́dì pọ́ùn fẹ́ fẹ́ yóò wá di wàhálà fún un irú ẹ̀ ń bẹ lọ́rùn ṣoríṣi rẹ̀kẹ̀tẹ̀ fi pé pẹ̀lú ìrísí so pàtàkì jùlọ obìnrin ẹ̀kọ́ ṣọ́ra rẹ̀ so lára boyfriend girlfriend yìí ẹlòmíì gbogbo ń tọ́pa tìyàwó máa ń ṣe náà ni wọ́n máa ń ṣe fúnra wọn àmọ́ tó bá di pé yóò dé olè láwọn lọ sẹ àwọn obìnrin gan bá sẹ bọ́yọ̀ kan tí ó fẹ́ tí ó bí láyé rẹ̀ náà tó bá di pé wá di ọmọ bí 18 years àwọn ọmọ 16 years ló ti lọ lé lóyún ẹ̀ tó ti sẹ fún tó bá di time tó bá wá marry tó bá sì lọ lé ọkọ tó bá igi nìkan wọ́n àmọ́ parọ́ mọ́ ìyá kan pé ìyálà ìyá kan ni ìyá arúgbó kan ni òjé kó lóyún ní so ó sì lóyún ẹsẹ kí ni ó ti sẹ́ bí àwọn òbí wọn bóyá wọn mà àmọ́ yóò mọ jáwọn náà lẹ́mìí kọ́dọ̀ ọkọ ìlú mi ọmọ ṣe wàhálà káàkiri tí ọmọ ṣe wàhálà bẹ́ẹ̀ sì ni ọmọ ṣe kí ó ti sẹ́yún ni bẹ́ẹ̀ náà lọkùnrin mi náà bóyá ọkàn tọ́lọ́wọ́n fún náà ló ti ṣe kí ló ti lọ lè fi sọ́dọ̀ ẹni tí ò ní ìdí ẹ̀ lásìkò tó ti flush ẹ̀ dànù yóò mọ̀ wá sí wàhálà káàkiri so aburú bẹ́ẹ̀ gan so kí mùsùlùmí ó jìnà sí pàtàkì jùlọ ó jẹ́ nǹkan tí Islam ọ̀fẹ́ boyfriend girlfriend so ẹni tó bá lóun fẹ́ fẹ́ yàn kan sọ fún pé ṣé o ti ṣe tán lọ lè sọ fún àwọn òbí rẹ kí wọ́n yọjú kò sí tó burú kọ́mọ wà nílé ìwé lóbìnrin kan sì fún ní kọ́lọ́kọ́ kódà kò sí tó burú kí bàbá ọkọ àbàbá ìyàwó kó túnmọ̀ mú tọ́mọ̀ yẹn nígbà iṣẹ́ owó ló ti ṣe tán ni àbí wá wá àhàn má bàá yàrá rẹ jẹ́ ẹni tó bá mọ̀ kó wọ́n fi ọ kó mọ̀ bọ̀ wá kò díléwé rẹ lọ́wọ́ kó sì máa ran léwé kó sì mọ̀ pọ́pọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ máa ń ṣe ohun tó ní wọ́n tọrọ rẹ̀ wọ́n ti so igi wọn àmọ́ kò tí ṣe kíni kò tí kú lọ ni kò sí tó burú ń bẹ̀ẹ́ tó wá jẹ pé boyfriend girlfriend náà mọ̀ wá ṣe yíò ń burú o ẹ̀rí pé ẹni tí ò bá ti ṣe tán tó bá sọ mú pé mọ̀ bọ̀ wáyọ́ gísà àwọn òbí mi yóò fẹsẹ̀ fẹ́ kò ní yọjú mọ́ ó lè máa ní ẹni ẹ ti sùúrù náà èyí tí ìwò bá wọn èyí ah, tí ìṣetán dé lu stéèjì wọn àà ìṣetán kí lọ fẹ́ máa lọ kí lọ fẹ́ máa níyàwó fún sùlẹ̀ náà kẹ́kẹ́ mẹ́ pé máa ń jẹ́ kí boyfriend girlfriend wọ́n máa rọrùn àsakásá ni ṣe dáwọn ọmọ kéékèèké kẹmọ wá pè wọn ní ọkọ kíní kan ìyàwó kíní kan láwọn ọmọ kéékèèké náà ni kò ní jẹ́ kọ́mọ̀ pa burú ni tó ń fẹ́ dánwò ìjọ tó bá fẹ́ ṣe torí wọ́n ya rẹ̀ gẹ́ tí ma ń kọrin rẹ̀ sí létí tí ọkọ̀ kìíní rẹ̀ ọkọ̀ rẹ̀ ń kọ́ níkàkùnkà àdámọ́ dáadáa ọmọ jẹ́ ni skúlọ̀n bá kí ó ṣàánú fún wa wallahu a'lam. olùkọ́rẹ́ ní àbíkẹ́lẹ́ yóò fi ṣe ìbéèrè ó dà yẹ bí sí àwọn sísá ṣùgbọ́n àti sàlàyé ọ̀rọ̀ náà fún wa ọ̀rọ̀ ìta àṣàyà ìṣòro àmì wọ́n ní àwọn obìnrin púpọ̀ lásìkò yìí bákan tó wá ní ipa bọ́lúwa náà wọ́n ní ẹni tó wá pọ̀ yìí pé òun tàbí fún náà tó tọ̀ láwùjọ máa ká aṣọ ẹ̀ máa dáadáa wọ́n ní ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ pé ẹnìkan ogun márùbà àwọn táwọn sọ àwọn gbé so wọ́n rí pé aṣọ kò dùkú dáadáa aṣọ yẹn wá sàǹsì wá lọ́ mátáyà márùbà nínú gbọ́dọ̀ ọkùnrin nìkan lọ́wọ́ gbé ìdápọ̀ ìwé ní náà lọ́kùnrin yẹn ló gbé so wọ́n pé wọ́n ṣàtúwá yọ ìdáàbòbò ní táyà tó ní ìdáàbòbò lọ́wọ́ nígbà tó bá àwọn àṣìwọ̀n ká àwọn àwọn àṣìṣe báyìí. ṣe rí ọlọ́wọ́ kó kó ṣàánú tí yẹn bá fẹ́ ṣẹ̀sìn ọlọ́wọ́ ọba tó dájú ní kéèyàn ó ṣe ní àṣeyanjú ní òṣè láṣeyanjú tí rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lo ìjáàbù lónìí kò kí pọ̀ aláìgbọ̀rọ̀ ọ̀pọ̀ onífẹ̀ẹ́nú ọ̀pọ̀ ọ̀nà àwọn obìnrin sùlẹ́yìn náà ìdọ̀tí ìdọ̀tí ibú ń bẹ nínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti ẹ̀kù gbọ́n bá ń sọ fún yàn pé àwọn ọkùnrin wọ́n máa ní àwọn tó ń gun ọ̀kadà lọ́kùnrin wọn láwọn ọmọ máa ń tẹ búrékì tó bí wọn fi rólú obìnrin rẹ tó lẹ́sìn ọlọ́run sí ó yẹ kó kórìíra rẹ pé dé ìtúndédé ọ̀kadà yìí máa lórí látòní tọ́nà àti masáìsì gbáyà àwọn eh, bó ṣe rí àwọn kàtẹ bríkì ní wọ́n arọ́lú àwọn sàwọn tó ní ìdọ̀tí lẹ́nu ní ọmọ tẹ́lẹ̀ yíò dà fún pọ̀ tó obìnrin tó bá jẹ́ obìnrin gidi kíyẹn kó wọn ní ìrìnà pé á ah, so o ní pé n tí yẹn bá fẹ́ ṣe ní ẹ̀sìn ọlọ́wọ́n ọba kíyẹn ò ṣe kó yanjú bẹ́ẹ̀ náà ni kíyẹn olóhun lò ní kọ́ọ̀bù mọ́ burú àwọn kan báwọn wọ́n dẹ̀ràn dání so kama dẹ́lẹ̀ ha mọ̀ pẹ́lẹ́ àpupa ní bá ẹlẹ́yà yẹlẹ́yà dúdú ní bá so àìsírí ọ̀nà dẹ̀ràn dán gbà ní wà ìmọ̀nkátìyàn sí ni wàláhì tàlà ìmọ̀nkátìyàn sí ni sí bá ní kama dọ̀mọ̀ náà náà fi ní kó sí kíni kó bójú kama maru tó wà ń bẹ́ náà fi ní kó bójú so n tí wọ́n bá ṣe àwọn Yorùbá máa ń sọ pé ojú àfọ̀fọ́ tán ìjà ní mọ̀ ń dálẹ̀ olójú kan jàjà náà mọ̀dá kan máa ń rẹ̀rin lẹ́gbẹ̀ẹ́ kan yóò rò pé bóyá náà bá wí ni nítorí bá ní ṣe fẹ́ kan máa ṣe oníkí ọmọ ṣe ẹ̀sìn rédèrèdè so bẹ́ẹ̀ náà ni kí ni ó náyàn níbi kéèyàn òun ni èmi máa ń sọ kí nìyẹn wípé ẹ̀yin obìnrin pàtàkì jùlọ ẹ̀yin tẹ́lẹ̀ ń lo ìjáàbù kí ó tó di pé ọ̀kadà dépò lẹ́sìn ń sẹ̀mí ayé yín ẹlòmíì kan wá fẹ́ gun mọ́tò ẹ̀mọ̀ wo bóyá ilé akata nílé wọn bẹ̀rùn sẹwárí àti bọ́lẹ̀ ní ẹnu títí ní àyíkọ́ wọn tẹ́gbí kọ́ bọ́lẹ̀ ń bí yóò nílà ọkàrà ní ọmọ dúró dé ìwà ni akata tó bá ti dé òde sàdúyẹ wà yí wọnú lé tó ò lè rin ẹsẹ̀ kó rin wọnú lé rẹ ní kó lè fẹsẹ̀ rẹ rìn kó gọ́yìn ta tí ó jọ sí àyíkọ́ rìn wọlé ṣe obi tí ṣetán lọ lè gọ́ wọn tó gọ́ sí fún wọn gbúrò àwọn yẹn ṣùgbọ́n gbọ́dọ̀ lákìí sí nípa rẹ̀ anabi sọ̀lá àbí ọlọ́wọ́ bá gẹ̀ṣẹ̀ tọ́ni sọ ni ó ní àwọn tó ń dá lọ́nà tó wọ́n bá ti wọ́n jẹ́ ó ní al-aq'udanna lahum siratak al-mustaqim ojú ọ̀nà tọ́tọ́ yẹn tó fi sẹ̀sì tọ́tọ́ ìníjẹ́ kan rí se ìmọ̀ dó ti wọn ìmọ̀ fi àwọn kankan ìmọ̀ fi dáwọn lọ́nà dáwọn lọ́nà dáwọn lọ́nà so gbúrò àwọn kan yẹn lè yẹn gbọdọ̀ kíyèsí ẹ̀dàkùn kíyàn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kọ́ wá jẹ́ pé àtiwọ́ tó ń lò náà àtẹni tí ó lò náà kẹwàá bára yín ní kẹwàá bára yín léwu kan náà tẹ́lẹ̀ kó burú ọlọ́nkọ́ sọ yẹn bẹ́ẹ̀ tẹ́dàkùn súnà ní ẹgbọ́dọ̀ ṣọ́ra gan ẹgbọ́dọ̀ ṣọ́ra so àtẹn tó ń jẹ́ iná ni Ustaz Lukman Idris wà láyé wọn sọ̀rọ̀ yẹn jò ní wọ́n ní gbogbo ẹni tí ń lo nìkọ́ọ̀bù tí ò lówó náà sí ní kó lò ni àwọn kan wọ́n gbé lójú wá tó yá ó tún sí wọ́n á pẹ́ á ah, kí ní ẹ̀ṣẹ̀lẹ̀ tẹ́ tó bá rí àwọn ọmọ haúsá tó wá ń kàwé lọ́rin o ó rí wọn bẹ́ ó mì pé wọ́n tó bá bẹ́ ṣe ti ẹ̀ kó yanjú kó clear kọ́ máa yọ pé ìpéjú kalẹ̀ kọ́ máa yọ ọwọ́ kalẹ̀ kọ́ máa yọ ẹsẹ̀ kalẹ̀ ni túnmọ̀ tó wá ustaz kan tó sọ pé ojú ti wọ ọkùnrin náà tó ipò lóun ṣe súnà wà máa ń tírì mú orúngbọ̀n rẹ̀ wọ́n láwọn kan bẹ ní ìsìn guys náà fi irùngbọ̀n ṣe wọ́n ní wọn ò tó wá ní tọ́ọ̀chì irùngbọ̀n yẹn rárá so wọ́n tó wá lóun ṣe súnà lọ́wọ́ á mú irùngbọ̀n lọ́wọ́ á tọ́ọ̀chì oríkè ìranù ìranù ti jẹ́ ti ẹ̀yẹ́ yán so nítorí kí wọ́n gba aládájà àwọn tó ní gba aládá gẹ́gẹ́ làwọn ń ṣe mẹ́sìn ń tọ́ọ̀chì rẹ̀ bó ṣe so kọ́lọ̀ kọ́mọ́ṣà sànú wa kó mú wa dúró Allahu Hello, Miss.